رحمة للعالمين ولا عاقبة للمتقين لا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف الله وبعلا نجله أنت رأيكياتي قفال سوا با كل سوا كل شكاوا أسواج النبي محمد صلى الله عليه وسلم إسمالهم كما نبينا توراني لتواصل حبارك ìbẹ̀lọ́wọ̀n bá kó sàdúwà wà náà pẹ̀lọ́wọ̀n òbí wa tẹwà fáwà ẹ̀sàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́nà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti gbogbo ọlọ́mọdé àtàánú wa látàrí kìíyàwó kí látàrí ti dá mẹ́kọ̀ọ́ ní oró òjò ní lórí alfakawa àwọn ìdáhùn àti ọlọ́run kò fún balẹ̀ sáré wọ́n bèèrè àwọn béèrè náà dẹ̀ ń fún aláàlẹ́sì pẹ̀lú àwọn ẹ̀rí àwọn àdílà èyí tẹ́ pé àwọn akáàbí wá pé aláàkùnrin yóò rọ fún àdílà lábìrì jẹ́ bẹ́ẹ̀ mọ́ òdodo tí ẹ máa ń wá ní máa rí pẹ̀lú ẹ̀rí ní kejì pé alábọ́já mọ̀ wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ rárá o lábọ́já àti lábọ́já kọ́ ni ẹ̀rí كلنا نتيه حجة أن القرآن أبي صلى الله عليه وسلم أبي بسعية وأصحاب النبي صلى الله عليه وسلم قالوا نقرأ القرآن لا فعل قوالوه قلوبا سفاء لسنري بساك عقائنا أن حكم أخذ الحجر على التلاوة بتاجوا قوي ما تاجوا يكون القرآن فيها وما إلى ذلك bí wọ́n ka Quran wọ́n ti ka Quran fún ẹbá ń ka Quran ní ọkùnrin two thousand ten thousand two thousand ṣe ilé yóò bá ṣẹlẹ̀ àmú amẹ́rẹ́ pé ẹbá ka fún yẹn tí bá fún àti bá yẹn lẹ́bù ilé kò sí àbúrò question number thirty one ní page fifty three láti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. الاجتماع على قراءة ياسي عدة مرات ثم الدعاء kákójọ káwá kásóòtù yàáfin ní iye báyìí ìyá kásóòtù yàáfin lọ́nà 21 times àbí 7 times àbí 3 times lẹ́yìn náà káwá sàdúwà ilé lọ pé yóò jẹ́dẹ̀ ṣe sí ibi sí yẹn ẹni tó bèèrè ibẹ̀ wà ní ẹ̀wọ̀n ni àbí pẹ́kú máa lọ nílò ní wọ́n àárín nínú prisons بعض أشخاص يتبعون ويقرؤون ari àwọn kan kura wajo kuma kasutu ya si mai takaddam ahadu ubi ya du'u lai dan ko pari an kan wa amma sadwa wal baqi yarfa'una aydihim aw yuqaw wasuki yu'minuna ala du'ahum fi amin amin ya du'a to se تكون القراءة بعدد معين مرة أو أكثر ya fi wọ́n kò yẹ bẹ́ẹ̀ náà fẹ́ ká three hundred and thirteen àbí bẹ́ẹ̀ wá àbí yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ tó wọ́n àbí jù bẹ́ẹ̀ lọ. bal jaa fi qur'an aw sunna ma yu'ayyid zaada jaari yẹ nínú qur'an àbí sunna nítorí tẹ̀lé yìí rẹ̀ afiduna afadakumullahu ìsàlàyé fún ẹsẹ̀ wọn láǹfààní ọlọ́run sì ń láǹfààní ọlọ́run sì ń tẹ̀sí. aljawab ìdáhùn بسم الله الرحمن الرحيم يقول قولوا بعد كده شكروا الحمد لله يقولوا وبا والصلاة والسلام على رسول الله نبينا محمد وإمامنا وسيدنا محمد بن عبد الله يقولوا قولوا قولوا با كما بولش قولوا با النبي وأسواج وأقاوى محمد بن عبد الله وعلى آله أتوالاه وأصحابه دعوة سعبيري بلسلق سبيلا أدوات حجونا هو بسرى أوداه إلى يوم المنزل بكليك سبالة تتبع أما بعد لينا قد كان النبي صلى الله عليه وسلم يجتمع بأسحابه ويقرأ القرآن في مجالسه عليه الصلاة والسلام يسألون أن جدك إما قد قلعها صعبيره يسأل القرآن يجي كوره يسألهم أباه ويذكر أصحابه ويعلمهم ويؤدوهم إلى الخير عليه الصلاة والسلام يوصي وعزفا وصحابيره يقوم لك إلى يقوم جدا إلى الخير يوري كيرون لكم الله ربما مر بالسجود في القرآن وربما مر بالسجود بسجدة في القرآن سجد ويزدون معه في أثناء ذلك tó bá níbi àyà tó bá sọ̀rọ̀ pa sujud yóò sujud àwọn ọlọ́dẹ sujud pẹ̀lú ẹ̀ bọ́mà mara amara báàdù um báàdù asáàbì an yakra wa huwa yastami ìgbà míì yóò pàṣẹ fáwọn àṣàbí kí ka Qur'an kó máa gbọ́ كما ثبت في صحيحين من حديث عبد الله بن مسعود رضي الله عنه حجر العلم صحيح بهارة مسلم إنه حديث عبد الله بن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له ذات يوم كان مثلا صفاء عبد الله ومسؤول لك معك يا عبد الله يا عبد الله اقرأ علي القرآن كقرآن فمي فقال يا رسول الله كيف أقرأ عليك وعليك أنزل ينزلك قرآن فمي ونص القرآن قال فمي فقال صلى الله عليه وسلم ìṣẹ́rọ̀ ọ̀tọ́ báyìí pé inni uhibbu an asma'u min ghayri fẹ́ gbọ́kọ̀ láti ẹni ẹlòmíì ẹ̀tọ́fẹ́mìnì alayhi salatu wa salam ìṣẹ́rọ̀ ọlọ́lọ́kọ̀ máa bá fara abdullahi abdullahi rẹ̀ pé fakara atu alayhi sufi nisa mo wá ń ka fọ́fẹ́ nisa fún mi sẹ́lẹ̀m ata balaktu qawluhu ta'ala wọ́n fi dúpọ̀ wọn pé balaktu qawluhu ta'ala وكيف إذا جينا من كل أمة بشهيد جينا بك على هؤلاء شهيدا بون نسري بكو ببالي أمة بك ولا لرمى تعجبين لرمى جلاء يا ومهي كل نساء على فتوان قال أصبر عنها أتتره فقال عبد الله الله فنظرت إليه مواو عن نفسه سلم فإذا أيناء تذرفاني àwọn arúgbóyè méjì لما تذكر هذا لما تذكر هذا موقف عظيم يوم القيامة ثم يجوز جولان يوم القيامة عليه الصلاة والسلام يكيولون قوابات الله فإذا اجتمع سجناع àwọn ẹ̀fọ́wọ́n ti gbẹ́jù láwọn ẹlẹ́wọ̀n bá kọ́ra wọn jọ láwọn ọmọ ìyá bá kọ́ra wọn jọ ní ààyè kan àwọn fi kíyì makana àbí ní gbogbo àìtúbà ní ọgbọ́n wọn ọ̀kára o ma tẹ̀yẹ sẹ́ra mi rẹ̀ kọ́ra tó wá ń ké ìtúbà wọn fún wọn ní kọ́rán bẹ́rù tó في فضل كبير ولكن لله يستاب لمن يستمع القرآن أن ينسف وهذا هو مدكاء حتى يستفيد ويتدبر كل فعلين ده يسكني يدرنسين وإذا دعوا بعض القرآن بارك رب ما شاء بابن الدراسة فلا عدد في ذلك ثم أعطى الدعاء لهم لا تنوى القرآن إليه تصدرون به لكن كونهم يعتدون بتكرار ياسي او غيرها عددا معينا فهذا لا اعلم لا نعلم له حسنا ما ìbára sọ pé kó máa rìpítì tó tó yàáfin ní yóò kankan ilé yìí àmà tó fi rípìlẹ̀ rẹ̀ àmà kò sípìlẹ̀ fún láàfin yẹ kira ó na máa tẹ̀lé sẹ́rọ mi yáàfin ọmọ yẹn bẹ́kara ọmọ yẹn gẹ́rẹ̀ zálẹ̀ ìtura ẹ̀rọ ni kó kó tó bá rọ̀ wọn lọ́rùn nínú sọ́tò yàáfin ni أبنى البقراني أبن سؤال سوى ميني يدرسون من, من أول القرآن إلى آخره ثم تدان لك أدي بالقرآن لديك عن القرآن هذا يقرأ ثم يقرأ آخر من بقع كمين بقع آخذ آه، آه، عتبه غيره ويقرأ هذا ثم يعيد قراءة هذا حتى يستفيدوا جميعا ويتكبروا ذلك أما آية هي حين توقع يقول آية هنا tí yóò fi sàǹfààní bẹ̀ eléyìí tó yónú lápapọ̀ lábúrú bẹ̀ amma takhfif adad mu'ayyan min suwarin wa takrir suratun amma kuma mu kakan tí yẹ báyìí láfẹ́ kí mẹ́ta lábẹ́ kí àbí mẹ́jọ lábẹ́ kí àbí mẹ́wàá lábẹ́ kí mọ́kànlá ní suwar náà wọn sura wa takrir sura àbí kuma rikiti sura kan hada la a'lamu lahu aslan eléyìí mi ò mọ̀ ذلك رفع أيدي لا أعلم أنه وقع في أحد النبي صلى الله عليه وسلم بالإجماع مع اصحابه وأرضاهم حول أن يكون الدعاء بما يتيسر من غير رفع يديه بين كوسكي وكذلك رفع يديه لا أعلم له أنه يوضمه لما يوضمه لما لا يعني صلى الله عليه وسلم نعم لا نبي صلى الله عليه وسلم أنه رفع في أحد ثم توافقه في اجتماع إله أو ما مع أصحاب الله أصحابه وأرانه قلهم سوا فأولى يتبي داجه أن يكون الدعاء بما تيسر تيسر فلتبار لونه من غير رفع لا يكون قوسقه من غير الدعاء الجماعي لا يكون جنبه يتبقى بقبلوه كناه أو كل يدعو لنفسه بل كل يدعو لنفسه كن قد كتبوا فنعاري ما تيسر بين ما تيسر بينه وبين نفسه كبر فلان على رك ولا رناني هذا هو الذي نعلمه من السنة ليه لا من السنة ولكن ينبغي على كل جالس تدبر وتأكل بقدوا عن كل كمار مسلم كما لولا كايرسين أن تكون قراءة مقصورة ليس بمجرد قراءة فقط يقول القرآن هي آية الأكيان ما من تقوم من يوم بعد من الرسل يقول أنك القرآن فقط يقول القراءة لكن يبتنى المؤمن بما يقرأ بما يسمع ويتدبر دي كاتين من جبان كا من جبان بو اسم الرسل بقوله جل وعز وجل رضا يبي كتاب كلا كان القرآن أنزلناه إليك تافق الفقه مباركا أقفوا أجين جتا تبروا آيات كالباب ونسوا آياري ذكروا أول الباب أظن أتيت جناء قلبات نفكر له والمقصود من القراءة تتاك بعدين كل تلاوة ينتك قراءة تدبر هنالك مروسي التعقل كلمة من العتعر والعمل كيف سيسي والفائدة أتعرف أنسانيري نسأل الله التوفيق أن بلو رأيك رأسكم جدادا نعم هي تتالي دخول الخلاء بما فيه ذكر الله بما وطلق ولو انتيو قلوم الدار هي وطلق يقول قرآن ìdẹ́lápò rẹ̀ àbúkò káwọ́ rẹ̀ ọkọ̀ kọlọ́ síbi aláwọ̀ àkùbá bí kankan yẹn mọ́ ìlà garlic لما تقلتوني برحمة الله يقول السائل قلوا برمي ذلك وإننا نتعامل بالدينار كتب عليه أسد الأخلاص في أوان شكوى دينار ثم قل الله سوريه هل يجوز أن ندخل أن أدخل بها قليل أو غير ثم طولت وإن كان غير جائز فماذا أفعل سيقف أبا ممكن هاتي حتى عندما أكون قرب المنزل وفي مكان لا أمن فيه وقال لما في يبعثني عايز موسي kò sí ìfọ̀kànlẹ̀ ń bẹ̀ tí àwọn òkú bóò máa lè ṣewé ìfọkàn kúrò bá òsì الجواب إدام هذا فيه تفسير إلي على إذا كنت في محل عاملا فترقوها في خارج مرحاص فهيك بتوع عليك بتقبل يعني حين نواجه إشاعة أو كنيفة بدون بسعين كان تكون عند كان كأن تكون عند أهلك دي أقوى عرض عن يبينا لا تجوي سيد عن يبينا أو المكان آخر معمون أبيو في ذلك أي تبقى أقرب على إليك وسميسي أكثر بسيط جادي تعظيما لكلام الله عز وجل استعقالي وتتبي فور ولو أبا وتتبي جلو وكذا إذا كان في ذكر الله بين من تواكل وقول بابا العارف أو رسائل الله ذكر المسجد في ذكر الله تبقى قولهم به جعلها في خارج إذا كانت إذا تأثر على ذلك هو في ستعني تبرر به لأن النبي صلى الله عليه وسلم يرجع النبي صلى الله عليه وسلم كان إذا دخل خلاء وطلق وضع على خاتم خارجي ما يوكار ستة ثلاثين لأن, لأن فيه بيوكار سلام قلبي محمد رسول الله محمد رسول الله عليه وسلم قطوة وأنه ثلاث أما إذا كنت في محل غير عامل أمام يعني تبوك السبب عن به بقوله فلا عرض عليك أن تدخلوا وهي معك تبوك السبب ولك ولك ولك ولك ولك لأن لا يقول فتقوا الله ما استطعتم أنا نوم بات ذكرته والله تعالى عالم إحنا ما تلفقه إيداء القرآن كرات القرآن الكريم لرسول صلى الله عليه وسلم كما كقرآن كان يمو في سعدية صلى الله عليه وسلم عديان يمو في سعدية ابو عليه السلام قالوا مين ما حكم ايداء قراءة القرآن الكريم لرسول الله صلى الله عليه وسلم كين كي هسي عديا قرآن علاكم عليه كي هكا كين فكون فانا بسلام أسألوا مين بيان يين أبين كنوع بيان الجواب داو نعم، إيداء قراءة القرآن لروح الرسول والأموات لا أصل له لما قرآن يكون في ẹ̀bù fún ìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam àwọn òkú mi kò sí kúlẹ̀ fún ìgbésí ní ما فعل أو صحابة رضي الله عنهم عنه خلال ولا خير في اتباعهم كان جوري لكي يتدام أصحابي النبي صلى الله عليه وسلم ولأن الرسول صلى الله عليه وسلم يؤتى مثل أجورنا أما فعلناه في خير أين النبي صلى الله عليه وسلم قبوش هذا باشي كم يكمشن شمه ó ní ládá sí ẹ̀ ń bẹ̀ aláwọ̀ mísìlẹ̀ òjú rànà ó ní dédé ládá sí wáyé lónà ni lánà òjárùn aléhì síràtù wọ́sílá tí ó ló tọ́ka ṣe rẹ̀ fún wa ìfẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀kọ́mọba ìtàlá alẹ́ هو الذي دل أمته على خير وأرشدهم إلى الخير شيرون بعلم ذاك لقال أمار فقطوا سليون جمنا وري فقطوا سليون دادا فإذا كره الإنسان أوصل لا أوصانا أصدق فرسول يوتى مثل أجور أولا من أمته لأنه هو الذي دلهم على الخير وأرشدهم إليه عليه الصلاة والسلام ايه باكنا tó ti kìdìláwà tó kírun tó gbáwà tó ti tààrà àdébìsílẹ̀ wọ́n fún láàdá oúntọ́ yẹn dẹ́gbẹ́ kí ni òun náà ló tọ́ àwọn al'umma rẹ̀ tó yẹ wọ́n sọ́jọ́ sọ́jọ́ tààrà yìí fẹ́lá hajjatan ilẹ̀ an yóò dá aláwọ̀ kìrá bukata kọ́ gbogbo bu ní kìrá àtọ́lógún àwọn gẹ́rà bí gami yana zarika laisa na oasun kuma ta kaddama tó lè jẹ́ sọ ikú nípìlẹ̀ قد قال صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد عند اي شك كيف ستوان به هذا فاصل وعقب قراءة الاموات بل ما كتران فوقه ايضا ليس لها عقل تسلي كلفه والواجب ترك ذلك بالذات واجب يمكن في عليه اما صدق ان اموات المسلمين اما كان سارا فوق المسلمين والدعاء لهم يمكن يسدوا فوق وكل ذلك مشروع لي بشر يعمل كما قال الله عز وجل في ستة عباد الصالحين التابعين للسلف الثالث ثم في روي أما روي تجنيني أما تنتلي أما الصحابة تنتقلوا والذين جاءوا من بعدهم لينا أما تود لينا يقولون من ربنا ولو ضوء اكثر لنا وياتي ودواء والإخواننا الذين سبقنا بالإيمان هم يا وطب وجب الإيمان قد شرع الله صلاة الجنائز الدعاء تراهم عليهم بين لهم بك على الشريعة تبقوا تبقوا أكيد أكيد صلاة الجنائز من الدعاء بس عنه وهذا وهكذا صدق عن الميت بكيف تعرفكم الفوء كما صحت ذلك الأحاديث من رسول الله صلى الله عليه وسلم يوسف عن فقه ما في حديث صلى الله عليه وسلم تتجمع وآكد الحج عنهم بين كيس حاجكم والأمر بكيس أمركم قضاء الدين كذبك وكل ذلك تنفع ميت مسلم ويدي يصرف عن فوق المسلمين والله تعالى عالم إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام بالله أنا أتبقى وانا أولا كنت أنك àbákan á ní káàkan máa ṣe yára tó káàkan máa ṣe àṣàfihàn máa ṣe ọba wọn lọ́wọ́. bí èèyàn rí mi. kí wọ́n ká kọ́ àmì ìbò bí olókùn ni àbí wọ́n tàbí àbí àbí báwò. olókùn àbí àjọ àti náà bẹ́ẹ̀ bí àjọ àkọ́fẹ́ fún un. Báàmù. Káwọn ní àwọn tàbá ọmọkùnrin nìkan, lẹ́mọ̀ àti máa ń ka fún àmì. Káwọn kan máa ń tó wá ní tẹ̀sí wa lọ fún ọ̀pá lálàtì. Káwọn kan máa ti bí aṣáfúnra ìmọ̀ràn ọmọ ní àwọn onímọ̀. Báyọ̀ kí ọ̀ka Kùránì láti tàwọ́ sùn lọ́lọ́run láàrin, ìfábùrú mẹ́. Ọlọ́run mọ́ta wà láà Kùránì bí ọlọ́ akéré, ìfáwọn ọlá Fátíà. Fátíà yẹn ti bá ti fẹ́ ń ta fún yìí. àti kọ́kàtà bí àdúrà lárugẹ ni àti tọ́sù àdúrà yẹn ni ó bí wà kọ́kàtà bó ń bẹ̀ wallahu ta'ala ààrẹ. wọ́n fọwọ́ kọ́ránì agbọ̀ àbẹ̀ nígbè yìí lọ sọ o bí yàrá tí wọ́n kọ́kàtà bó ń bẹ̀ في كيونو انا لا اقول يا جاك انا في سند تاو مو زوم كاي كون كاي له باجي انا في يا لا في يا يا حي يا قيوم صبر امي وفلو قولون با بينو با من لله الاسماء الحسنى انا من وكف بالفرد اوه بها اسمعوك في جانبيات الجيولون با خذي والله تعالى عالم ده في القران لله الاسماء الحسنى bọ́ọ̀bá ló lé àwọn kòkòrò yẹn lọ́wọ́ owó bí i ẹ máa jọmọ́ ọ̀gá pẹ̀lú àwọn kí àwọn orúkọ yẹn ó díye wa náà àwọn alùpùpù sàrẹ́ àǹdìlà. náà wọ́n ti sọ̀rọ̀ àti oṣù láti gbogbo. Ọláfin ni sí Jọ́sùn. Bísí kọ̀ọ̀kan tó wáyé pé yá àyíwọ̀n lẹ́rí na mọ́nù, inú àwọn olùdó, tẹkùnlá ẹ̀kọ̀rọ̀ wọ́n tẹ́gbò ilé ìwọ̀sílà, ẹwà kankan láti tàbí ọ̀sán lọ́nà ọba. Tẹ́gbò ilé ìwọ̀sílà, wọ́n jáhìlú fi ẹbí dọ́fà owó tó yẹ máa fi ilẹ̀ ẹ̀bí sàdúrà yẹn lọ́dún bẹ̀ ẹgbẹ́ káwọn ṣe obì wọ́n fi ń ṣe àkànkàn gba àdúrà yẹn èyí táwọn afẹ́ta máa sọ tó dẹ́bi rọ́mbẹ̀ ní pé kúmọ̀ máa ilẹ̀ bí jìnnà àyè kò ní fà pẹ̀lú yẹlẹ́ni bọ̀ sọ́dọ̀ká fẹ́rẹ̀ dùá sàárà tẹ́ẹ̀sì òun ni ìyẹ̀yẹ̀ bí ẹ pé kíláàsì ni a máa wọ lọ́kàn sí sàárà fún ààrẹ tó ní ẹsẹ̀ sàárà yá sàárà lẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọ̀hún lẹ̀ ó ní gbogbo iṣẹ́ rí wọ́n ni yá àyíwẹ̀ ọlọ́run fún àfọ́n yá àyíwẹ̀ lẹ́bí na àmọ́ láti kọ́ àyíwẹ̀ tó àmẹ́ yá àyíwẹ̀ lẹ́bí na àmọ́ nù ẹ̀ وابتغوا إليه وسأسوا وكذا بسيطه وصلني أقصى ويبع ويبع قولي جاهي عليك بين الجنة رابع لعلكم تفلحون كان بقى في كل جنسة ثم بقالي شاري ايش بقالي ما يكوى ثم يبقى يقول بفنين صوي ثم يبقى ترانسفور صوت النساء قولي آية 135 لا تنسيش Naam. Ní ah, bí àpáàtà pé ní ti àdúrà ló ní pé kò sí ẹ̀rí mu nípa àláyà pé kí n lọ káwọ́ tó tẹ̀. Àlàyé ti sẹ́ni pé tí wọ́n máa ń ṣàdúrà tó mú ẹ̀wọ̀n yẹn, wọ́n máa káwọ́ sókè ṣe káàdúrà wọ́n ṣàdúrà tí wọ́n ń ṣe ẹnu sọ. Òyìn àmọ́ kí ẹ sábà fẹ́ káwọ́ sún náà ni. Òyìn kò ṣe tó sọ pé bí ti fúnra wọn jọ lóò fẹ́ kí àti báyìí lẹ́yìn ní oṣù tó kù àmọ́ ẹ̀ka ọ̀sọ́ kò kò sí ọdún bẹ̀ wọ́n ti máa yàtọ̀ títí ní àrùn mọ́ra ní four three um. ilé ìlànà àkàníyà pẹ̀lú lórí káàtà báyìí kọ̀ọ̀rán káfíńsì káwọn yẹn gbọ́ ni. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù ọlọ́run. Mhm, ẹ̀yẹ bẹ̀rù ọlọ́run bá hẹ́n. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀bẹ̀rù ọlọ́run àti kí ẹ sì wá ọ̀nà ìsúnmọ́ ọ̀dọ̀ rẹ̀ àti kí ẹ sì. àti wá ọ̀nà ìsúnmọ́ ọ̀dọ̀ rẹ̀ kí ni ìsúnmọ́ náà bá iṣẹ́ rí ni. gbogbo wọn ti lè ṣe ìṣẹ́wà ká ọ̀nà ẹ̀. kódà àwọn tó ń dáná fún òkú ìdáná jẹ púpọ̀ káwọ mú ẹ̀yìn ìdílẹ́sì tí wá fi sọ́rí pẹ̀ ọ̀nà ìdáná jẹ fún òkúriyọ́ ìgbà síbẹ̀ ni wọ́n lára ìwọ̀ bẹ̀rẹ̀ ó di ọdún bá wọ láàárọ̀ ìlú pẹ̀lú àá ìlú ní jẹ́jọ́ mọ́ndé táwọn èèyàn gbà rẹ̀ ìmọ̀ ọmọ mẹ́jọ ọmọkùnrin tí wọ́n mímọ̀ láìsí ẹ̀ka ò bímọ òsì ẹ̀ka nínú ọ̀dánú jẹ́ fáwọn èèyàn kò sí ráì tàbí ẹran díẹ̀ àbẹ́ta tútù ó ní ẹ̀rọ àgbọ̀n jẹ́ kòtò kò wá sí ráì tó jiná àfúnni ráì tó ti pé olókùn sáájú tó ń bẹ́ káàkiri àdúgbò ó ní nà wáyé nà súnmọ́ náà bá àtẹ̀gùn ní ó ní bá ní kọ̀ wá ti ẹ̀rù ilẹ̀ láì yóò jà bí àbúdá rẹ̀ ọ̀rẹ́ lọ́gbà ilé ìjọsẹ̀ ìfẹ́ sí ẹ̀rù ni kí ni sàánà ṣe ẹ̀rù ni ó bí ó ọlọ́run jẹ́ kí mọ̀

ìwọ̀n fara ní ìwọ̀n tí a tó lò pọ̀ ní ọlọ́ àwọn kí ni mọ̀ àti kí ìṣèlú àgbéga lórí ọ̀rọ̀ tó kéwàá láti ọ̀pọ̀ lójú àjù nígbà tó lójú àjù tí kò mọ̀ ìrìn àti ẹni tó lè fi. máa fi hàn nínú mi àti lórí ẹ̀ pàápàá jùlọ tó fún àwọn fẹ́ kálí yẹn mo máa fi yóò àwọn fọ̀ọ́kà òkú sínú iṣẹ́ rà ó di ìjọba olókọ́ máa fi hàn onímọ̀ ní ìmọ̀ mọ̀sàmójúkú mọ́dá sí ẹ̀ ó di ẹwọ́n tí ó túnmọ̀ ẹ̀rọ ọlọ́kọ̀ọ́bà fún èdè gbàtọ́bí kí wà láyé kí ó bá fún ìlà ẹ̀mẹ́ kí ó sì mọ̀ tí lẹ́sẹ̀ láti ọ̀nà ọmọ àti ìjọ wá sí láì fílẹ̀ ìmọ̀ sí ìgbà mọ̀ ọ̀bà mẹ́mọ̀ àwọn gbà ẹ̀ tètè gbà àwọn fẹ́ dìjọ nǹkan láti fẹ́ kí ó ń tọ́ yẹn fẹ́ kó máa sí yẹn kó máa sí láti kọmọdé wọn nílé ìkùnkùn ló ń bẹ̀ ó gbá àwọn olùkùnkùn máa sí tí òun ti kọ́ òun pé ládà tó ara wọn ọlá ẹ̀kọ́ olùkùnlẹ̀ máa sí ládà tí ẹnà máa lọ ó di ìdílé nìyẹn tí ó bẹ́ wọn pé máa sí nǹkan ẹ̀ wọ́n ti ka kóòlù ara ọ̀ ẹ̀fọ́ àwọn yẹn ní main city lára ní àwọn mẹ́sàrà nínú gbórgójì ṣẹ́rọ gbórgójì wọ́n kó fàn ọ̀nà kábí kó fàn ọwọ́ mẹ́sàrà láti ọ̀nà kàmẹ́ ìgbà yìí máa ṣe títì ẹ̀ káwọn ẹgbẹ́ ti gba ṣọ́ọ̀bù títí ṣàwọ̀rẹ̀ lọ́rọ̀ bákan wá ní rẹ̀ wọ́n pé bá ti ṣọ́ọ̀bù mẹ́ta lè yọ mẹ́ ẹ̀lẹ́ wọ́n mi ní rẹ̀ ni ó yẹ inú bá ní ọmọ ẹdí máa fi ẹ̀kú ó yẹ ṣọ́ọ̀bù méjì ogun fún kan àwọn ọ̀yà àwọn àwọn ìgbọ́n máa ti báyà lónìí ogun lónìí lè wòlò báyà rí wọ́n ní wájíjà gan ọ̀rọ̀ sọ́dọ̀ bàbá rẹ̀ bàbá rẹ̀ ilé ní gbogbo lè rẹ̀ yára gbogbo lè rẹ̀ kọ́kọ́ máa ti ó ní ọdún ọgbọ̀n tún bí ẹsẹ̀ wò gbogbo lè rẹ̀ yẹn kọ́ máa ti tó kú bá rẹ̀ wọ́n ní kó máa ti ó ti kó ní ilé ìdí ó ti di tọ́tù bí kọ́ ọ̀bá bí tọ́tù máa ó di ẹyin kó ọ̀gbọ́n ti rí bá ti wó máa ti ẹ̀ tó nǹkan òǹtàdà ara ah, ilẹ̀ yẹn gan ni mẹ́síláàtí ó níwà wọ́lá òǹtà sí ma náà fún tọ̀lú kúrò sùúrù ẹ́ ó tọ̀lú òní kúrò láti má bẹ̀ẹ̀ wọ́n bà fà àmọ́ wá pé òun kò máa fi náà ní oṣù kọ̀kọ́ kọ́mọ́ nínú àmọ́ nígbà tọ́bí ìyẹn lè dé àwọn ní àdúgbò tí máa sí ní ọkọ̀ ò ó máa wọ́n sọ́kọ́ pé òun náà ní kúrò kọ́mọ́ tó wá gbé mọ́tílẹ́sì hmm. ìjọba àríṣúná àwọn àríṣúná ìjọba tó wá fẹ́ ra ilé wá fẹ́ ra mọ́tílẹ́sì àbọ̀rọ̀ àkídà rẹ̀ àbọ̀rọ̀ àkídà rẹ̀ kì í lé wọ̀ tó wá ilé àwọn àgbà kọ́ mọ́tílẹ́sì náà ìjọba àti ẹni bá wúlò náà fẹ̀rẹ̀ fásitì ẹ̀ láti gbé wọn máa tó mọ́tílẹ́sì wọn. ẹ ẹ wọ àwọn olóṣù mẹ́bẹ̀ máa gbogbo ṣọ àwọn planta àwọn ilé náà ni àwọn ilé wọn náà ni gbogbo ilé ọkùnrin ọ̀rọ̀ ìṣẹ̀tà yìí kiri ìta náírà yìí ó lè sọ bàbá àwọn bàbá àwọn kan mùrídà fáàtì wà ní ọlọ́kùnmá fi ẹ̀ nínú àánú ọlọ́ọ̀ba àwọn ọmọ aláwọ̀tẹ̀ ni wọ́n fi ẹ̀ àwọn ọmọ aláwọ̀tẹ̀ wọn gbogbo máa ń sọ̀rọ̀ àwọn ọmọ aláwọ̀tẹ̀ wọn àwọn ìròyìn ìlú ọ̀kọ̀ọ̀kọ̀ọ̀lẹ̀ ṣáìtì gbogbo máa fi nǹkan fi bẹ́ẹ̀ gan ẹ̀rọ àmúntàn dì ìgbẹ́ kọjá ni pé àwọn aláṣẹ kan kírò níbẹ̀ àìsíbẹ̀lẹ̀ máa ti kẹ̀rẹ̀ gọ̀ọ́mùsù láti fà á ti tẹ́pọ̀ ẹ̀ ààrùn ọkọ̀ lè sàkámá bàbá ìmúra náà ni lè sàkámá ọlọ́wọ́ kan sòrò wọ́n á gbé máa ń tẹ́kẹ́ iná máa lọ lé nù wọ́n bá gbé kí náà wí lọ jàre ní wọ́n bá lọ lé ni wọ́n kírun bẹ̀ tí wọ́n kírun wọn ma gbé wò sí uk sínú ni wọ́n fi kírun bẹ̀ àwọn ilẹ̀sì wọ́n ọba yàrí wọ́n lè kó àwọn awùsọ láti sábó wọ́n á ti ṣe ìṣẹ́dù àti wọ́n á kẹ́ ṣe wúlì nínú á sí wọ́n lè bàbá wọn tó ní mẹ́tò wọn tó wọ́n á sí oúnjẹ àti fàtìlì àmọ́ àwọn alùsọ náà wọ́n kọjá gbọ́ gan alájọ́ àti ògbé ilé ìwádìí kọ́ àwọn ọmọ agbọ́n àti àwọn ìfàkùn àsìkò ń bá tó ni bọ́ọ̀ì fún kí òfin bá bọ́ síwájú ni wọ́n kọ́ sẹ́yìn pé ọ̀kan náà ọmọ ẹgbẹ́rún làwọn ọmọ náà fẹ́ẹ́ àwọn ọba fà sí sẹ́yìn wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀fà láti bí aago mẹ́jọ aago mẹ́wàá àwọn tó kì í ṣe àyànnà wọ́n bá lè kọ́ àwọn ọlọ́pàá wá sí sábó bọ́ọ̀lù eh, eh, eh, hmm. àwùká tí ń kí wọ́n rẹ̀ dẹ̀rẹ̀ alùsùn náà ni wọ́n ni ẹ́ ní àbáwọn ọkọ̀ máa ń gbà tí wọ́n kí máa sì ń dá wàhálà lẹ̀ fún ọlẹ̀ ní wàhálà lẹ̀ àwùká bẹ̀ ẹ̀rọ ìwọ́n ni kí wọ́n wọ́n ní bọ́ọ̀lù kí wọ́n lẹ́yìn láti rí lọ prógrámù tí o bá ti máa fi jù tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa fi ojú wa rẹ̀ wọn nù wọ́n sọ pé àmì ìrù yóò kà mí pẹ̀lú ọ̀rẹ́ ìrìnkúrẹ́ ní ìyálẹ̀ yìí amọ́rẹ́ sí tara wa ni ó yọ abójúkójú lọ ní ìkúnnà ọba kó sànù wa sínú àti ìgbàlẹ̀ máa wòyàn lọ́wọ́ ìgbàlẹ̀ máa lọ yàn lọ́wọ́ ọlọ́run ọba kó sànù wa so ṣáà pé àwọn arúgbó ń kírun bẹ́ẹ̀ káwọn máa kó bẹ́ẹ̀ ó ní kí wọ́n láti náà wọ́n lọ kí wọ́n ìṣùgbọ́n sí lọ́kùnmọ́ fi lọ ó ní wọ́n láwùtà làálà